ẹni tó jẹ́ mùsùlùmí tó wá ń ta èrè táwọn kèfèrè ní wọ́n ń ta ipá tí ẹmọ ìta ipá lè ṣe ìfẹ́fẹ́ tó dùn pé nǹkan yẹn ipá nìkan ló fi ń dá àbọ̀ fi ń ṣe ìkùnà míì ó yẹ nǹkan yẹn ṣe ìkùnà lò fún fa nínú gbogbo èèyàn ìṣẹ̀gbọ́n ní ìṣẹ̀gbọ́n mi àbí ẹ̀fẹ́ àbáàrí méjì ẹ̀fẹ́ tó tàbí náà a lè ní ìdájọ́ àwọn olùgbàmọ́dé ìṣẹ́ ló ń ta fún kẹ́nìkan lọ gbé sínú àdúgbò tìtì ó fi ṣeré títì bọ̀dé báyìí pé àwọn tó pé ohun táwọn kèfè rí ó máa lò ó tàbí ẹgbẹ́ àtẹ̀rẹ́ nìkan a kì í ṣeré ẹni a kì torí wípé ní owó tẹ́lẹ̀ ní ó jẹ òjẹ́ kó gbádùn ẹ̀sẹ̀ arábù tó bá kọ̀ọ̀rọ̀ ayé mùsùlùmí àrẹ́gbà mùsùlùmí wọn bọ́tí gbogbo oní nígbà wọn ṣe ìfẹ́ kẹfẹ́ yìí lọ tà yìí ẹ̀rẹ́ tí ó bá wọn bọ́tí nǹkan mẹ́fẹ́ táyì yẹn ń tà nọ́mbà tó ìkẹfẹ́ àbí ẹni tí ń tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ kẹfẹ́ rí wa lọ wa lọ gbé wa gé ẹ̀ lọ wá sí ìdúró mọ̀tò kan bẹ̀rẹ̀ pé ìpínlẹ̀ tó dáa ní àwọn náà lòdì tí ó dáa nítorí pé ní ẹ́ bàbá pẹ̀lú àti ìpínlẹ̀ tó bá ní kébèrè tó bá ní mùsùlùmí òsì lòun àgbà bẹ́ẹ̀ tó tó bá ti di bí ọ̀rọ̀ owó ìrẹ́ rẹ̀ ló ń ṣe kébèrè pẹ̀lú iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n kò tún ṣe náà àkídà rẹ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ àfún sọ́mẹ́sì àmì ẹ̀sìn wọn pé nǹkan ò dá tó ti wọlé kéde tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ pé tó lè ní àpèlé kúfùrù á lè kúfùrù àmàlì ló ṣe ní ó kà máa lọ sí gbé àlùkúfùrù lè kọtí èèpọ̀ náà mí nàdí ètò gbégbá sí kúfùrù àti ètò pé àdìsọ́kẹ́ nìkan àwọn iṣẹ́ kan wà kò sí bí ẹ̀sẹ̀ lè tó ní mùsùlùmí lòun bá gbà kí ẹ lọ ju kùránì tó sọ́kàwé ètò bá ní mùsùlùmí lòun àbí ànígbà mọ̀síkókàntà nǹkan ẹ̀mẹ̀rẹ̀ fi owó lé mú ọlọ́pẹ́rẹ́ mọ̀ pé èmi náà pé kò dáa ẹlọ́wọ́n tó wọ́n mọ̀ pé kò dáa ètò so ìpèsákèrè láàmà àti ìdìbò sábà oríṣi kékeré káyà náà tó sọ́ra fún yẹn nípa àyè nígbà tó wà ní ìgbà tó wà ní sí máa bá tó kù ní àwọn àyè gbàdúrà pápájọ lọ́jọ́ ojúmọ́ àwọn fáfà mọ́ra wọn lọ́wọ́ hmm. èyí súnmọ́ méjì tí wọ́n mọ́ ń sọ òní nígbà tí wọ́n mú bá wọlé àti ẹ̀yìn afúnwẹ̀ náà ní ẹ̀rí bá dùn àmì nígbà tí wọ́n bá wọlé ṣùgbọ́n ètò lẹ sí wọn ni pé nígbà tí wọ́n bá jòkó ìjòkó yẹn lè ìṣẹ̀rọ àkókò sí mi ẹni ká tó àtàkùn tẹ́wọ́ àdúrà mẹ́rin lọ́dẹ ibi tí wọ́n mú ìdílé padà ìyẹn ló lẹ jù nínú mẹ́tẹ̀ẹ̀ta méjì níbi ló súnmọ́ ètò tó á súnmọ́ jùlọ ẹnìkejì ìyẹn á sùn ọlọ́ọ̀rọ̀ Now, àyí ká mú títí tó lá tàbá fẹ́ ṣe àlọ́àlá ẹgbẹ́gbàmí láti afárabalẹ̀ àwọn kan náà tó ń gbà kan bá àgbà ah, àti fámẹ́tọ̀ yìí fún mi nígbà tí wọ́n fà mọ̀ abábídá obìnrin kò sí àdéhùn kan ní báàbù yẹn tó wá sọ pé ní báàbù kí ni káṣá lò àlá lára rẹ̀ ti àlò àlá tí ẹ bá kọ́ bí yẹn ló máa gbé kan rí èyí gbọ́dọ̀ tó kí ni lójú àná ìmọ̀ wọn ló sọ wípé kò sí àdéhùn kan bá bù ní bàbá bìdá òjò tó àṣọṣe. ẹ kó yẹ kí wọn wọn lọ pé lọ ẹni tó bá ti kí ni tó bá ti ní kí mi náà kí ni ẹ gbogbo ẹni mi lẹ ìmọ̀ wọn amúdé náà ti bọ́sẹ̀ àbẹ̀ wa lè dùn lórí ọ̀rọ̀ kàtúntì tó náà àwọn ìgbésẹ̀ ìgbogbo ìdí àlewọ́n mùsùlùmí ti di àfẹ́tọ́wálé ẹ̀sẹ̀ padà gbé ní hasanu ìmọ̀ máa wọ́n lò ní gbé ní hasanu nígbà tí wọ́n sínú máa pè é dọ̀ẹ́ ìfò ìmọ̀ máa fi lu àlọ́ kékeré lo àdìsí dọ̀ẹ́ ìfò ó yá mi lára ju kí lo kìí àti lọ bó lọ sí ẹ kí ni wọ́n máa wọ́n gbé ní dọ̀ẹ́ ìfò àwọn èyí tó padà já sí hasanu pọtẹ́lúwà ìmọ̀ máa wọ́n ti dọ̀ẹ́ ìfò ní tó bá kí ní ìkẹ́ báyìí kí kí ní bẹ́ẹ̀ wọlé fún ìdílé padà mú àdìbì ẹ̀ já sí asánù nígbà yìí kí ni wọ́n á pè é dọ̀yìn irú ẹ̀ mọ́ mọ́ lọ́wọ́ àrùká ó wà lọ́rọ̀ àlùwàlá nígbà tí wọ́n wọlé wàrà gbé mọ́tí àdánwò jáde lórí ìpínlẹ̀ sọ ẹni ẹni tí ó bá lálùwàlá gbé àwọn àwọn ànábìlà náà lórí ọ̀rọ̀ bisimilá ẹ̀rọ àpapọ̀ gbogbo túrúkù yẹn jọ gbọ́rọ̀ ìlú kẹfìrì wá bàbá bá jẹ́ gbọ́rọ̀ ọ̀rẹ́ náà ló ń sọ́wọ́ lọ́wọ́ gbẹ̀yìn náà padà máa jáde tó rẹ̀ sábà gbogbo rẹ̀ ìmọ̀jùmọ̀ òtún lọ́sùn wọn àfàn tí wọ́n ti ní sọ wípé orúkú ni wọ́n ní ta fẹ́ kéèyàn ti bisimilá yẹn náà bẹ̀rẹ̀ tó bá rẹ̀ ti ké ń bẹ̀rẹ̀ ìgbà tó bá dé ibi tó ti kọ́ sí kí ni wọ́n kẹ́wàá rẹ̀ tó ti fi dí àná ẹni yóò dá kùkẹ́ tó rà fáàbù sọ̀rọ̀ yóò lágbègbè pé bísímìlá yóò ẹni bá ṣe ẹ bídí àlùsí yóò lágbègbè náà yóò gbé tí láti fi rẹ́ẹ̀dì sí àti ẹ̀kọ́ pọ̀tẹ́ o tó ní tó sì rí lè pé ẹ àmẹ́sẹ̀ kábíyèsí ẹ̀mọ́ni àwọn ìwé mi gbé dọ̀yìn gbogbo ẹ̀ kò ní mọ̀ ẹ̀sìn lára àdìsí àti kí ní ìkàlẹ̀ kò lásọ̀ bá sùn wọn lórí ìkànnì ìrúdà kẹ́hìndé ní ìfarabalẹ̀. ìbéèrè àfáà ni tó bá ń sọ bẹ́ẹ̀ kí láti á sí lẹ́nẹ̀ẹ́ àtàlẹ̀ ìta bá ti ní àlàyé fún tó bá lóògbọ́ fún ọba tẹ́ ìpẹ́ tó ti bí sí ìlàlẹ̀ tó bá wà ní àlọ́ ọ̀la gbogbo ẹ tó bá ti bá sọ̀rọ̀ yàtọ̀ sówó ló tẹ̀lé gbogbo ẹ lọ́dọ̀ tiẹ̀ kílẹ̀ <laughs> ìfarabalẹ̀ káàkiri gbọ́ntà àṣà ìsọ̀yìn ọmọ àlọ́ إيه والله أعلم حديثي وأنه يدرس في صوم به وأنا الأربعون ناوية أبي كان يبي ذاك لوري أنا لا نبي ذاك لوري أنا بلون ذاك لوري أنك رحمة نصر إيه وفي ثانوي ẹ̀wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àdídẹ̀ wọn lọ́rọ̀ púpọ̀ ní fáànù nígbà tó ń tó lè nínú bá lọ́rọ̀ pé ẹtú kọ́ ìdẹ̀fà àpáàdé ńlò lẹ́nu pé àwọn nǹkan mi irú nǹkan iná pẹ̀lú àlàáfù kíláàpù àlàáfù náà pẹ̀lú ìṣẹ̀rí àti tọ́lọ̀ mú sákẹ́ lórí ẹ̀sìn àlàáfù. tẹ́lẹ̀ bàbá láti jẹ́ àlù nítorí ọbẹ̀ ìdíwà ní kọ́ránì ẹ́ ẹ̀rẹ́ lè fẹ́ràn àwọn ọ̀nà láti fẹ́ àlù àṣìyá ẹ má bèrè ogun gan ẹ ń túbù dáná fún wọn lórí pọ̀lá àbáyé nínú jẹ́ ẹ̀rọ bèrè gbogbo nǹkan tó àwọn ìtàn mi bẹ tọ́lọ́run tí ò sọ fún wa tí ò sì dájọ́ lórí ẹ̀ àdísì ti wà pé ẹni tí aláìdẹ ìyẹ̀lẹ́gbẹ́ bẹ tọ́lọ́run sì ní ìwọ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n torí ìbéèrè sí ẹ̀ ọlọ́run àgbẹ̀gbẹ̀ olùṣèléwọ̀ láti mèrè bá ti pọ̀ fún àwọn ìtẹ̀kọ́ àtọ́lọ́run dákẹ́ lórí àánú lórí fún wa ọlọ́ àlọ́ náà

mo ti sọ fọ̀rọ̀ òṣèré àtàfilẹ̀ kan náà mo kí fún àwọn àfáà kan tó ní torí àtàkùn kéfì rí òkú náà gbọdọ̀ gbàwẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin oúnjẹ kálẹ̀ ẹ̀dùn fún òun lẹ́sìn nítorí pé ẹ̀sìn ìyàwó onígbòdò gbọ́ ní òkè gẹ́gẹ́ ní òkè gbà pé ẹni tó bá ti fún oúnjẹ ó ràn lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ tí ń sùn àbáàdọ̀ wà bẹ́ẹ̀ ọmọ balẹ̀ ẹgbẹ́ tó ló ń bá wọn ṣe ẹgbẹ́ pé a kó máa nìyàn náà báyọ̀ ló pé àtẹ́sí mi tẹ́bá rẹ́kú àti kàmọ́sára yẹn ní oṣù kìlẹ̀ bí ayé tó bí three years to four years. ọ̀sán àfàbọ̀ nínú ìjọba gbàrúgbà ká gbogbo sáyẹ̀ntì wà lẹ́sẹ̀ rẹ̀ kó ti kú lókè kú mímí kíkèké àǹfààní gbogbo sọ́jẹ̀ mọ́ la fi life support àbí àyẹ̀mọ̀ ẹ̀yọ́ pàájọ tó máa dá ń gbé ìkẹfẹ́ ni yóò kú kú náà ni ara ẹ̀tọ́sọ́ yóò kú náà ni ó sì yẹ tán dábò ní ẹjọ́ pọ̀ kan sánijọ́ ó tún máa mọ́ dá ń gbé tẹ̀lọ fẹ́ẹ̀ pẹ̀tẹ̀ ló tó lójọ́ mẹ́wàá lẹ́yìn ìgbà yẹn ó tún ní owó tó lékè ní yóò jẹ ara ẹ̀tọ́ ni láàmùhálà nìyọ ṣùgbọ́n àkejì tí ẹ ti rẹ̀ òpin yẹn ní tẹ̀wọ̀n ó ní pé ẹnikẹ́ni bá lọ ní ẹnikẹ́sẹ̀ bá gbé pẹ́ ẹnikẹ́sẹ̀ bá pé gbogbo sáyẹ̀ ti pé sáyẹ̀ kan náà ní kẹ́yìn dídí ní fẹ́ẹ̀rù gbogbo tó bá mọ náà yẹn àbí tí abájá abẹ́rẹ́ pé ọ̀gá pé irú kágbà àbí kí ní kan ọmọ fi ránù bẹ́ẹ̀ sí wa rá pẹ́yìn fẹ́ni yẹn ní ọkùn mọ̀ pé yóò fún ẹnìkan kú lábẹ́rẹ́ yẹn ló wá ní tí ẹ bá ní ọkùn mọ̀ pé yóò fún ẹnìkan kú lábẹ́rẹ́ ẹni ẹ ti ti dájọ́ apani o olùgbà tó bá ákúrò àǹfààsì yìí ìmígbẹ̀yìn ẹ̀ tó bá rí kó mígbẹ̀yìn àbẹ́ẹ̀tọ́ ni pé bóyá ẹ̀tẹ́ ti lọ kíní kẹta ó tẹ̀ mú ìbù kẹtẹ́tẹ́ ni pé sáà méjì ẹ̀jẹ̀ ara ẹ̀ ti mí ètò lékè lọ́dọ̀ àbámẹ́lẹ̀ ìyẹn náà kí ẹ̀ ti fi kéde kíní ìdánilójú pẹ́ pátápátá gbogbo láìsọ̀kọ̀ tẹ́lẹ̀ òsì ní kọ́ọ̀sì ìyẹn náà ní tí èmi rí kò fẹ́ ní kí ọ̀la ah. náà pè. Kákọ́jọ́ àlejò ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta tó bá ti fi ọjọ́ mẹ́ta lọ sọ́dá kọ́ ni ọba ń jáde lọ ọba fún àlejò ẹlẹ́gbẹ́ ara bí ó ti lọ agẹ́dàgẹ́rẹ́ fi rẹ̀ tó bẹ́ sáfẹ́rẹ́

pé torí pé ọ̀rẹ́ ẹ̀yìn ní kó gbọ́ nígbà wà lè mú tó rẹ̀ ní tí ò bá ti kọjá àlà wọ́n tó bá dé ìjọ mẹ́ta lọ òun tó rẹ̀ adílé yẹn ká èyí tó bá òkú yẹn ká ló wíwá yìí o bóyá ara ní ìwọlé lọ fi ń bẹ̀tẹ̀lá ìjọ mẹ́ta náà tó a ìsìlámù ẹ̀sìn tó pé ni àlejò ló ti rà òkú à kódà ìlú mi nǹkan tó bá gbé ìgbà ẹ̀mí ìṣẹ̀lẹ̀ sàrà ẹ̀mí tó dé yìí kódà ìtòjì torí ẹgbẹ́ irú ẹni tó ń gba wá bá òun mọ̀ bó ṣe mọ̀ mọ̀ tí wọ́n bá dé náà gẹ́gẹ́ bí ìjọba yìí kò bá lò kan nígbà tó ti ní kí lọ́ọ́ fi ṣe sọ́dà kan ọ̀la ara Thank you.